kí wa ní kíkí tó fi ń dára jùlọ kíkí tí ọlọ́run bá ṣe ní ọ̀ràn yẹ̀lé àwa tí a jẹ́ àrọ́mọdọ́mọ anábì ádámà lórí gẹ́gẹ́ bó ṣe wá nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ yìí tó yanjú wípé lamma khalaqallahu ádám ìgbà tí ọlọ́run bá dá anábì ádámà alayhi salam tọ́lọ̀ ń datán ọlọ́run bá àlékè ọlá sọ pé idhab ila nafar ọlọ́run ádámà lọ bá àwọn tó ń wò lọ́ọ̀kẹ́yìn wọ́n ní àkójọ ìjẹ́ àkójọ àwọn màláíkà alkọmọ akọ́lẹ̀ sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá nábi ṣe sọ ìgbà tó débẹ̀ kò kíyàn rí wọ́n sẹ̀ dá tán ni ọlọ́ọ̀bá aláàjẹ́ kí gbólóhùn jáde lẹ́nu rẹ̀ pé assalamu wọ́n láwọn màláíkà sọ kíkí rẹ nìyẹn àti kíkí àwọn àrọmọdọ́rọmọ rẹ òun náà ní kíkí àláfíà ọlọ́run kó máa bá yín mo ń bi ọlọ́run ọba ọba tó ní àláfíà lọ́dọ̀ kó jẹ́ kí àláfíà rẹ máa bẹ pẹ̀lú yín lọ láéláé ẹnikẹ́ni tí Islam bá ti wà lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ àláfíà ti wà lọ́dọ̀ rẹ̀ ọlọ́run kó máa sì wà lẹ́ni tálàfíà ó fi sílẹ̀ nígbà kan àkórí khutba tòní ọjà àkórí ńlá àkórí tí ń ṣe wá lójú kòkòrò lọ síbi iṣẹ́ rẹ̀ lónìí ti ṣe ọjọ́ ẹlẹ́ẹ̀kọkànlélógún nínú oṣù ẹlẹ́ẹ̀kíní tí a mọ̀ sí oṣù muharram èyí tí ó ń ka ìjírà nábi sallallahu alayhi wa sallam tó di ẹgbẹ̀rún kan àtọgọ́rùn ọdún mẹ́rin àtogójì ọdún lé ọdún mẹ́rin ọpẹ́ ni fún ọlọ́run ọba tó dá ìṣẹ̀mí àti kú kọba lè fi ṣe àdánwò fún àwọn ọmọ èèyàn kó lè mata ní òṣìṣẹ́ rẹ nínú wọn a jẹ́rìí pé kò sí ẹni tí ìjọsìn tọ́ sí tí kì bá ṣe ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo ọba tí olórogún lọ́lọ́wọ́ báyìí ọba tó ṣe pé àǹfààní kan ò sí fún níbi ìtẹ̀lé táwọn tí wọ́n láwọn ń tẹ̀lé tí wọ́n ń tẹ̀lé àṣẹ rẹ̀ ọlọ́wọ́n ọba wà yìí òun lọ́ba tó jẹ́ pé ìyapa táwọn tí ń yapa rẹ̀ àwọn tí ń ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣẹ̀ lọ́hùn kò kó kan bá ọlọ́run ọlọ́run ọba ńlá ìhá fíì ó ṣe àwọn ọmọ lẹ́yìn rẹ̀ lójú kòkòrò lọ síbi iṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ sì ni ọgbà <clears throat> wa ń yànjú lọ́bẹ̀ wà á zara minal amali sayyi'a bẹ́ẹ̀ lànà bí kìlọ̀ fún wa ọwọ́ wa ní ṣọ́ra pé ká jìnà sáburú nítorí pé <clears throat> kọ́bà lè jẹ́ pé ìtún ọkọ̀ kọ́bà sọ yóò lè jẹ́ àǹfààní fún wa kí ìpín wa sì má jẹ́ ìpín aburú tọ́bọ̀dàlì kìyàmà òun lànà bí torí rẹ̀ sẹ́lẹ̀yìí abẹ́ ọlọ́run bá kọ́ bá ṣe àlékún ìkẹ́ àtìgẹ́ ẹrú rẹ̀ tí Muhammad òun àtàwọn aráalé rẹ̀ àti àwọn sàábẹ̀ rẹ̀ àwọn aládùúró tì í re ọlá ọlọ́run ọba tí ò lẹ́nu àlà ọlọ́run jẹ́ kó máa bẹ lórí wọn lẹ́yìn eléyìí útùbà ni a pè ẹ̀yàn ọmọ èèyàn ẹjẹ́ apáyé ọlọ́run ọba àlékè ọlá o ẹjẹ́ àtàrà sàṣàmọ́ lọ síbi iṣẹ́ rẹ̀ torí pé kò sí ọ̀nà ọ̀là kankan fún wa tójú ká ṣiṣẹ́ rẹ̀ lọ o bẹ́ẹ̀ ni ò sí ohun tó lè wúlò fún wa lẹ́yìn ikú ju sẹ́ẹ̀rẹ́ lọ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ̀rí sẹ́ẹ̀rẹ́ èsè ń pa lọ́jẹ́ fún ọjọ́ ọ̀la wa lálìkìyàmà ojú ọ̀nà tọ́jú àlìjẹ́nà ní sẹ́ẹ̀rẹ́ jẹ́ torí sẹ́ẹ̀rẹ́ lọ́lọ́run torí rẹ̀ démi àti ẹ̀ bẹ́ẹ̀ ni nítorí rẹ̀ òun ló fi ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdẹ̀ra àtóore fún wa tó fi dórí àlàáfíà tó fi dórí àwọn tọ́rọ́kọ́bọ̀ tá à ń rí tó fi dórí rírọ́wọ́ ráyè ọlọ́run bá fún wa ní gbogbo nǹkan torí ká lè fi ṣiṣẹ́ rẹ̀ ni ẹ̀yin ẹrú sí ọlọ́run mélòó mélòó àwọn ọmọ èèyàn tó ṣe pé gbà tí wọ́n ń sẹ̀mí láyé wọ́n kọ̀ láì fi àkókò wọn ṣiṣẹ́ eré ìgbà tó wá dijọ́ tí wọ́n fẹ́ kú wọ́n wá ń sọ báyìí pé Rabbi irji'uni ọlọ́run dákúmọ́ ti jẹ́ mi yọ̀ ọbọ̀ dá ẹ̀mí mi padà dá mi padà sáyè lálẹ́ àmàlù sọ́ọ́lì àfihàn taraktum kí n bá lè lọ ṣiṣẹ́ eré èyí tí mo filẹ̀ láì ọlọ́run bá lè kọ́ lálẹ́ fàyẹ̀kú lula àmàlẹ́kọ̀ sọ báyìí fún wọn pé kálá kò sése mọ́ torí pé ìdájà àjàlùhá la yastakhiruna sa'atan wa la yastaqdimun ìgbà tí àkókò ẹnì kọ̀ọ̀kan bá ti tó wọn ò ní lọ lára bẹ́ẹ̀ ni wọn ò ní jọ kánjú kọjá ohun tábù fún fúndélẹ́yìn ọmọ ìyá ẹjá lo àkókò wa tá à ń sẹ̀mí lórí iṣẹ́ rẹ̀ dájúdájú ọlọ́run ọba àlekẹ́ ọlọ́ba tọ́lá rẹ̀ ga ó sì wá lójú kòkòrò lọ síbi iṣẹ́ rẹ̀ nínú tírà rẹ̀ alápọ̀nlé ní tíṣẹ́ alukur'an nínú àwọn àyà tọ́pọ̀ rẹ́gẹ́dẹ́ nígbà míì àwọn ọ̀nà tí ọlọ́run bá máa ń gbà ṣe wá lójú kòkòrò lọ síbi ká dáadáa ni wọ́n nígbà míì ọlọ́run pàṣẹ pé ká dáadáa pẹ̀lú àyà alukoran yóò tún adójú wa kọ́ ẹ nǹkan báyìí ọyà òun ni ọwọ́ àánú ọ̀nà tọ́lọ́run fi pè wá sí dáadáa gẹ́gẹ́ bí irú àwọn tí ń bọ̀ yìí ọlọ́run sọ nínú kulu min tayyibati wa amali saliha ẹ máa jẹ nínú àwọn nǹkan tó da èyí tó ṣe pé yàtọ̀ sí pọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ ó tún jẹun tí ó sara yín lóore inú rẹ̀ ní kẹ́ máa jẹ yín òjíṣẹ́ bákan náà sì máa ṣiṣẹ́ rẹ̀ inni bima ta'maluna alim torí pé mi ọlọ́run ọba mo nímọ̀ nípa gbogbo tẹ̀ ń ṣe níṣẹ́ ẹ rí i pé níbi ọlọ́run pa àwọn òjíṣẹ́ láṣẹ ni pé kí wọ́n máa jẹun tọ́mọ́ kí wọ́n sì máa ṣiṣẹ́ rẹ̀ bákan náà ọlọ́run bá sọ nínú suratu tauba aya ẹlẹ́ẹ̀karùnlélọ́gọ́rùn ọlọ́run ní wa kulli imalu fasayara Allahu ọrọ wa rasuluhu ọlọ́run ní Muhammad sọ fún wọn pé a ní kí mójútó sáré kí máa ṣe ọlọ́run ọba àlekè ọlá ń gbogbo kówó tí ń ṣe bẹ́ẹ̀ lànà òjíṣẹ́ rẹ̀ ń jẹ́rìí sí àtàwọn fasaturaduna ila alim al-ghaibi wa sha'ada kò ní pẹ́ mọ́ tá fi sẹ́rí ẹnì kọ̀ọ̀kan yín lọ bá ọlọ́run tó mọ kọ̀rọ̀ al-ghaib tó mọ kọ̀rọ̀ wa sha'ada àti gbangba àwọn olùmọ́ni kí là ń pè ní kọ̀rọ̀ kọ̀rọ̀ nínú ọkàn rẹ kí là ń pè ní gbangba iṣẹ́ tó ń ṣe ẹni tá a bá rí tí ń kírun sẹ́mọ̀ kí gbogbo lérò pẹ́ ni ire ni ṣùgbọ́n torí kọ̀rọ̀ àwọn kan tí ọ̀dá nítorí ìrun tí wọ́n ń kí ọlọ́ni fàwáìlú lil musalli ọlọ́run tún ṣépè fún wọn kí ló fà kì í ṣe páwa ta rí wọn báyìí ò rí pé wọ́n ń kírun ṣùgbọ́n ọkàn wọn ò kírun wọ́n ní kọ̀rọ̀ òun lọ́kàn wa gẹ́gẹ́ bí kan nínú àwọn ẹ̀yà tọrọ kùdíẹ̀ka ó tó fún kó yé ó ní kémi búra àti gbogbo àwa tá à ń ṣe dáwà àsàlàfíyà tí ó bá jẹ́ pà ń gbowó oṣù ni lẹ́fi múra kankan lérí mímbà rẹ̀ mo tún wo kútùbà rí ẹ̀jẹ̀jọ́ àwọn ọ̀rọ̀ tó yẹ kí wọ́n máa sọ ní sùmọ́ kìí ṣe àníyàn tó da ló fi sọ iṣẹ́ owó ló ń ṣe ń bẹ̀ mí wí bẹ́ẹ̀ kò burú ìwọ ìṣẹ́ ẹni táwọn wá máàkì rẹ́gísítà lọ́dọ̀ rẹ̀ ìwọ ìṣẹ́ ẹni tí máa gbéwèé mi hàn pé wò ó torí pé ọkọ ni mo ń torí rẹ̀ ṣiṣẹ́ ṣùgbọ́n wàláhì thumma billahi thumma tallahi ìgbà kọ́bọ̀ ní kọ̀rọ̀ àti gbangba lọ́wọ́ ẹnìkan lórí dáwà tí ń ṣe àti àwọn ọmọ ẹ̀yà mi táàjọ ń pàdé gẹ́gẹ́ bí àwọn táàjọ lọ sí dáwọ́rọ̀ nìbàdàn láìpẹ́ yìí tẹ́ni gbogbo wa iṣẹ́ owó tí wọ́n gbé wa láṣẹ wallahi àgbowó tó bá jẹ́ pẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ ẹ kàn fẹ́ fi ba wa ló kọjẹ́ àti sẹ́tà ń ṣe ni ẹ dáná lálùkìyàmà. Ah, Allahumma àfi tó bá jẹ́ pàǹgbò tá a bá gbowó ẹ sí àgbákò kọ́rọ̀ ọmọ èèyàn òun ni tó wà lọ́kàn rẹ tó ń fi ṣiṣẹ́ gbangba òun ni tó ṣe ń ṣẹ́ méjèèjì lọ́lọ́run bá fẹ́ wò àníyàn rẹ gbọ́dọ̀ dá kọjá pójú rẹ ọlọ́run ló ń fi sẹ́rì rẹ wá ẹlẹ́ẹ̀kejì wá ni pé ọtún gbọ́dọ̀ ṣiṣẹ́ yẹn dáadáa lójú kòrókòrò gẹ́gẹ́ bí ìtàn àrọ́ǹdà kan ìtàn àrọ́ǹdà torí a pè ní ìtàn àrọ́ǹdà nítorí pé ààrí ẹ̀rí tó sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí wípé ẹnìkan lọ́rin àjò òde ó wá fẹ́ ṣe sọ̀látìlà ánsìrì ní masjid ó wá ṣe sọ̀látìlà ánsìrì tán wọ́n ti kírun kọjá wọ́n lẹ́nìkan wá wà ní agun mọ́síláṣí lọ́wọ́ ẹ̀yìn ẹni tó wọlé yọ ọmọ pẹ́nìkan kan kù masjid mọ́ bó ṣe wá kírun tán wọ́n lẹ́nu tó nígun lọ́wọ́ ẹ̀yìn yẹn wá mú òkúta kékeré ọ̀sọ́lù ọwá wẹ̀yìn ọwá sẹ́wọ́ sí pé kọ́wá wọ́n lọ́wọ́ lọ bẹ́ẹ̀ ni ẹni á bí léèrè pé ìwọ àgbàlagbà bá lé ilé rẹ̀ láì sọ méke kí ló ṣe tán sí yẹn ó ní mo kírun ni ó ní sẹ́run lélẹ́yìn ń ó ní ni à ó ní torí ń wọ́ tó fi kírun tán ni ó torí dúró rẹ̀ ọ̀dà bóun ti ń kírun ún bẹ́ẹ̀ ló ń wò ta lọ ń wà tún lòun wò sí wọn èépè yẹn nírun eré nìyẹn lọ́túnrún míìkì wọ́n lẹ́nu yìí sì padà sórí ìrun lódodo ó tún àlásàrì míìkì ìdúró rẹ̀ da rukú rẹ̀ da sùjúdù rẹ̀ da sùnwọ́n wà tó kì ọkùnrin ẹ̀kan yẹn tún pè padà pé fún rẹ kó tó ọlọ́run yẹ̀ wò inú eléyìí tó kí sí àtàkọ́kọ́ wọ́n lẹ́nu sọ fún pé Ah, onírùkú rẹ̀ ọ̀dà onírùkú rẹ̀ lè má da lọ́dọ̀ tiẹ̀ ṣùgbọ́n ọlọ́run ni mo kí fún ṣùgbọ́n tẹ̀ kejì yìí lè da lójú rẹ̀ ṣùgbọ́n níyàn mi ọ̀dà sórí aláàpárí tí ń ṣe báyìí yẹn ẹ̀mí mi ń béèrè lọ́rẹ̀ pé ṣé ọ̀dà báyìí sọ láìkẹ́ báyìí rùkú sọ ọláìkẹ́ báyìí ó ní wọ́n lo ní kì í sọ lọ́n wọ́n wá ní tọ́ bá rí bẹ́ẹ̀ ajá ìpẹ́ ẹni yìí mountain ohun tí ṣe kò mọ ṣe àyà tó ní ò mọ ṣe nìyí táníyàn bá da iṣẹ́ ó ṣe kínní iṣẹ́ náà gbọ́dọ̀ da kìí ṣe sọ fún wa torí ọlọ́run ní fi ṣe nǹkan ọwọ́ ṣe jákujáku shahada ọlọ́run ọba ọba tó mọ ni kọ̀rọ̀ là níyàn rẹ̀ èròǹgbà rẹ̀ tó fi ń ṣiṣẹ́ gbangba òun ní báwo níṣẹ́ rẹ̀ ṣe rí àbí ọlọ́run bá kó ṣe wá lọ́sọ̀ọ́ rẹ̀ kó jẹ́ ọjẹ́ pé àti kọ̀rọ̀ àti wa kí méjèèjì ọ̀dà kọ́ràn wá lọ́wọ́ fún àwọn ànábì wọn kì í kú sọmọ ọlọ́run wọn èsẹ́ bí rẹ̀ ọkàn sàwọn lẹ́sà ni abẹ́kọ́sà wa náà lẹ́sà rè ọlọ́wọ́ bá lékè ọlá kò ní pẹ́ wasaturaduna ila alimul ghaibi wa shahada kò ní pẹ́ tá fi sẹ́rí yín ọba tó mọ kọ̀rọ̀ àti gbangba fayunabbiukum bima kuntum ta'malun yóò fún yín nírò nípa ohun tí kálukú yín ṣe ń yọ dáadáa kó nù àìdáa ìdí ni tọ́lọ́n fi ní tọ́ bá dàlì kìí àmà ní suratu Yasin a sọ pé amtasul yawma ayyuhal mujrimun ẹ jáde kó láàrin wọn lónìí ká tó máa tọ́ka sí ẹ̀yin tẹ́ fojú jọ wọ́n tẹ́ fiṣẹ́ jọ wọ́n tẹ́ fọkàn jọ wọ́n ilé ọmọ ìyá mi jáníyàn ẹ̀rọ da lórí gbogbo sẹ́tọ̀ bá máa ṣe ọ̀rá àwọn ọ̀rọ̀ tí ń sọ yìí máa ń tẹnumọ́ fún yín ìkànnù àwọn ará abínà ló tún sọ Onuwatɔ ní wọ́tọ̀ bẹ̀rù ọlọ́run tó ní káwọn èèyàn mo ní ni Aisha radiyallahu ta'ala anha òun ló ní àwọn sábẹ́ béèrè lọ́wọ́ àná bí pé òjíṣẹ́ ọlọ́run ó ní ká máa júwe dáadáa ká máa kọ àìdá ǹjẹ́ táà náà bá ti máa gbogbo dáadáa yẹn agbọ́dọ̀ máa júwe rẹ̀ bí ànábì ní ni bá ti sáfà yẹn máa kọ fáwọn irú àjòjì ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kó dijọ́ téèyàn bá bẹ̀rù ọlọ́run tán pátápátá ní tó mọ̀ sí wá sí bẹ̀rù ọlọ́run àwọn ọmọ ọ̀rọ̀ àjòjì ọ̀rọ̀ ló sọ ohun tó sì fà ìgbà tí wọ́n tó páyọ̀ ọlọ́run tí wò ṣe wá sí ìpáyọ̀ ọlọ́run iná ló fà tó fi jẹ́ pàtà àpáyọ̀ ọlọ́run fi ń ṣe sọ̀rọ̀ kẹ́tùrú rẹ̀ máa ń ṣe kọ̀ bá ti kàn wá ìgbà tí mo sọ bẹ́ẹ̀ fún ọmọ ìsìtò fún mi o ó ẹ̀ mọ́tì mi ń ti kú tí o ìsọ pé mi páyọ̀ ọlọ́run ìjọ ọmọ ọ̀pọ̀ páyọ̀ ọlọ́run ló ń tọ́ka sí mi pé mi ọ̀páyọ̀ ọlọ́run látúnṣọkú àǹfùṣọkùn wallahu a'lamu bimani ttaqo àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí afẹ́kọ́ dọlọ́pàá ni káwọn ọ̀rọ̀ yẹn ọmọ sọ wà tọ́rọ́ dá mi lójú pé mo ṣe bá yín sọ yìí ẹ jẹni tí ọmọ sọ mi pé àfáyín ah, lẹ sọ báyìí fún wa ohun tá afẹ́kọ́ jẹ́ nìyẹn kọ́lọ̀jà mọ̀ bẹ lórí dáadáa lẹ́yìn náà ọlọ́run yá ayọ́ lẹ́dínà amẹ́nà ọlọ́run mọ́ pẹ̀yìn olùgbàgbọ́ òdodo ìrìkẹ́rù ọlọ́run ẹ máa tẹ̀ kọ̀kọ̀rọ̀ ẹ máa rùkú wọ́sjúdù ẹ máa forí kalẹ̀ wà àbùdù rọ́bẹ́kùn ẹ máa sin olúwa yín wọ́f àlùkẹ́yìrà ẹ máa ṣe gbogbo ohun tó lóore làálẹ̀kùn tuflihun gbogbo aláti mọ̀ pé ká rùkú ká sùjúd ìrun ló kó sínú àbí ẹ máa sin lọ́hùn ara àsìnlọ́run ni ṣùgbọ́n ẹ máa ṣe gbogbo ohun tó lóore bẹ́ẹ̀ ni ó mi pé lẹ́yìn tó ń kírun ọ̀ràn ẹ̀ tó ń ṣe náfìlà ó tún máa tìláwà Qur'an torí pé ara sẹ́ẹ̀rẹ́ ni ọmọ sí àdìkárẹ̀ arọ́ àtìrọ̀lẹ́ ara sẹ́ẹ̀rẹ́ ni ọmọ ìyá mi ohun tá a fi gbayì lọ́dọ̀ Ọlọ́run tá a fi nípò lọ́dọ̀ Ọlọ́run ìbádà ni o irinṣẹ́ méjì náà la fi wà lìjẹ́nà al-imanu wa iṣẹ́ oní máa ń ṣe ìmọ̀ ń jẹ́ kéèyàn lè ṣe gbogbo ohun tọ́lọ̀ ń pani láṣẹ kí ni tako àmọ́ ń ṣe ìmọ̀ ń jẹ́ kéèyàn ó lè páyà ìyà tí ń bẹ níbi ẹ̀ṣẹ̀ kéèyàn bá lè sáko mẹ́ téèyàn bá ti bẹ̀rẹ̀ sí tó bá ti ní iman ó ń kírun ó ń gbàwẹ̀ ó ń tilawa Qur'an ó ń ṣe adhkar imani òun ni ó jẹ́ àmọ̀ pé iṣẹ́ yìí ni halal tako àni ó jẹ́ alẹ́ sá fún haram láàfin ní sínú àti ń kọ́ta àbọ̀n tọ́lọ́lọ́ fi ṣàdánwò fún wa ni gbogbo tíjọba ní ọ̀bọ̀dọ̀ wọlé àní sínú àwọn tí ń kó torówó ayé kọ́ lánàá lọ́rùn afọ́wá ni wọ́n tààràtà nígbà míì yu'addu bi thawab aljazil alayhi ọlọ́run máa ń pè wá síbi iṣẹ́ eré tó fẹ́ nípa kó sọ ẹ̀san tọrẹ yóò fi sí wa lójú kòkòrò ká lè ṣe gẹ́gẹ́ bí èyí tọ́lọ́wọ́n bá wa sọ nínú suratul baqara ayẹlẹ́ kejìlélọ́gọ́ta ọlọ́run man amana billahi wal yawmil akhir ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nú ọlọ́run àtọjọ́ kẹyìn wa amila saliha tí wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ ọlọ́run falahum ajruhum inda rabbihim dájúdájú ẹ̀san gbogbo tí wọ́n ṣe ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba wọn wala khawfun alayhim wala hum yahzanun ọlọ́run láyé ń bí àyà kankan ò ní pa wọn àyà ó ní kì í pa wọn tó bá bẹ̀rù ọlọ́run láyé gbogbo ń tàdánwò bá rí ọsọ rẹ̀ dà gbogbo orú kọ̀ndíṣàn tó bá rí ọ wá ohun tí ọmọ wò ni pé sọ́lọ́run sá bínú sí mi kò sí nítorí rẹ̀ kọjá ẹnu àlà kò nítorí rẹ̀ ṣeun tọ́lọ́run ọ̀fẹ́ ẹlòmíì ìpayà káwọn èèyàn tí wọn fẹ́ràn rẹ̀ mọ́ fi ṣe ẹ̀yẹ ló mú kọlọ̀kọlù tọ́lọ́run ó fi fi ṣe ẹ̀yẹ lálkìyàmà ah àwọn èèyàn bọ́dọ̀ ah táwọn tí wọ́n fẹ́ràn mi bá gbọ́ pé ọ tán fọ̀tà ọ̀ wọ́n mọ̀ mọ́ rẹ́rìn bàbá ẹ̀ dákun ẹ̀ bá ń dọ́gbọ́n sí dọ́gbọ́n sí kìnnì ọ dájú pé òní na lọ títí fúndélé ẹ̀yẹn rúsìn ọlọ́run ẹja gba tító pẹ̀lú àwọn ọ̀rọ̀ ọlọ́run bá dáadáa yìí bákan náà ọlọ́run ní innal ladhina amanu nínú suratul Kahf ayé ẹlẹ́ẹ̀kejìlélọ́gọ́rùn ọlọ́run lè ráhàn tó gbọ́ ọlọ́run gbọ́ wa amilu salihat wọ́n sì sẹ́rẹ́ kanat lahum jannatu firdausi nusula àwọn ni wọ́n jogun alìjẹ́nà alfirdaus èyí tó ga náà alìjẹ́nà àwọn tó gbọ́ tí wọ́n ń ṣiṣẹ́ ọlọ́run ń fún wa níròyìn pé ẹni tó bá fẹ́ wà lìjẹ́nà kó mójútó ìṣẹ̀rẹ̀ ẹ̀san lọ́lọ́run fi pè wá lọ síbẹ̀ ń bì bẹ́ẹ̀ lọ́lọ́run sọ pé wọ́n bashiril ladhina amanu wa amilus solihat ọlọ́run ni ẹ fún wọn nírò dùnú àwọn tí wọ́n gbọ́ ọlọ́run bá gbọ́ tí wọ́n máa ń ṣiṣẹ́ rẹ̀ anna lahum jannati tajri min tahti al-anhar tí wọ́n ní àlìjẹ́nà èyí tí àwọn akérèmọdò ọmọ sàn lábẹ́ rẹ̀ àwọn tó gbọ́ ọlọ́run gbọ́ tí wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ nínú suratul Baqara àyà ẹlẹ́ẹ̀kẹ́dọ́gbọ̀n lélẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run tún sọ nínú suratul Isra'il nínú suratul Isra ọlọ́run bá ní wa yubashshiru al-mu'minina alladhina ya'maluna as-salihat anna lahum ajran kabira ọlọ́run ní ẹ fún wọn ní ròdùnú àwọn tó gbọ́ lọ́hùn gbọ́ tí wọ́n ń ṣiṣẹ́ rere pé dájúdájú ẹ̀san tó tóbi ń bẹ fún wọn bẹ́ẹ̀ lọ́lọ́run bá tún sọ nínú Yunus àyà án ọlọ́ni nàlẹ́dínà amẹ́nu wa mílù sọ́ọ̀lìhàt ẹ̀rọ àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n mójútó sẹ́ẹ̀rẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ rẹ́ yádìhìm rọ̀bùhùn bí ìmánìhìm ọlọ́wọ́n máa tọ́ wọn sọ́nà bí ìmánì wọn bá ṣe mọ́ nígbà tọ́rọ̀ bá ṣẹlẹ̀ tẹ́jìrì min tahtihim anharu fi jannati na'im àwọn láti wọ̀sálì jẹ́nà àwọn èyí táwọn akérèmọdò ọmọ sàn lábẹ́ wọn nígbà míì ọlọ́run bá máa ń pè wá lọ síbi iṣẹ́ rẹ̀ nípa kó fún wa nírò nípa jíjẹ ń pa iṣẹ́ àwọn ẹ̀san àti kọ́lọ́run ọba àlékẹ́ ló fi ìbúra kó fi tì í lẹ́yìn tàbí kọ́lọ́run bó fi òfò àtàdánwò kó fi ti ẹni tí ó bá ṣe nǹkan yẹn lẹ́yìn nítorí ká bàa lè pàtàkì ohun tọ́lọ́run bá fẹ́ ká ṣe ọlọ́run wa sọ pé ẹni tí ò ní wọnú òfò wọnú àdánwò yìí àyàfà tó bá gbọ́ lọ́n gbọ́ tí ń ṣiṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ètò ọlọ́run sọ nínú suratul asr ọlọ́run wọlé asr ọlọ́run mo búra pẹ̀lú ìrọ̀lẹ́ ayé innal insana lafi khusr ọlọ́run dájúdájú gbogbo ọmọ èèyàn ló wà nínú òfò ọlọ́run illa alladhina amanu àfàwọn tó bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ wa amilu solihat tí wọ́n wá ń ṣiṣẹ́ rẹ̀ wa tawasaw bil haqq wọ́n wá ń sọ àsọ́ọ́lẹ̀ òdodo wa tawasaw bis sabr wọ́n dẹ̀ ń sàsọ́lẹ̀ sùúrù ọlọ́run fi òfò àtàdánwò kárí gbogbo èèyàn ọwọ́ láwọn tí ó yọ ń bẹ̀ làwọn tí bá ní mẹ́rin tí ń ṣiṣẹ́ rẹ̀ irú bíbà yìí ìran pípè tọ́lọ́ ń pè wá ń bí ìran jẹ́ àmọ̀ pẹ́ nìkan ọ̀la ta kà sí wa létí òun náà wàbàdírú bí àmàlì sọ́ọ̀lẹ̀ ẹjá taratara ká tètè máa ṣiṣẹ́ rẹ̀ fa iná wula nàjà tẹlẹkùn ìlẹ̀bì torí kò sí ọ̀nà ọ̀là kan fọ́mọ yàn kó o nú ìyá ọlọ́run àfikọ́jẹ́ ni ti ń ṣiṣẹ́ rẹ̀ kò sí ọ̀nà tẹ́yàn fẹ́ gbà mórí bọ́ kúrò nínú ìyá ọlọ́run gbogbo ọmọ èèyàn àtàfà àtọmọ kéwà tèrò wájú àtèrò ẹ̀yìn àfi máa ṣiṣẹ́ rẹ̀ níbi ọlọ́run ọba àlékọ́lá ó jẹ́ ká mọ̀ pé gbogbo ọmọ ẹ̀ ló nínú òfò ẹ̀rì kò ṣe déédéé àfẹni tí máa ń gbọ́ lọ́n gbọ́ tí ń ṣiṣẹ́ lẹ́yìn náà ọlọ́run ọba wa ọba sọ̀rọ̀ láwọn àyè tọ́pọ̀ nínú alukur'an èyí tí ń fi ń jẹ́ àmà nípa pé òun dá sánmà òun sì dá ikú àtààyè nítorí kíni. kó ń bá fi lè ṣe ìdánwò fáwọn ọmọ èèyàn ta ni ó sì sẹ́ẹ̀rí ọlọ́run ni mo dá yín lẹ́ni tẹ́ ń sẹ̀mí mo sì dá yín lẹ́ni tẹ́ pé ìsẹ̀mí yóò dópin jọ kàn bí lẹ́ ń ṣe ń sútílẹ̀ mọ́ yìí kò ní máa rí bẹ́ẹ̀ lọ láéláé yóò máa kàn wá lọ lẹ́yọkọ̀ kan tí kálukú ọmọ parí iṣẹ́ tiẹ̀ tí ọmọ ń lọ ilé rẹ̀ tó ń wọ́n ń jojúmọ́ yẹn tílẹ̀ bá sún tó sílẹ̀kùn yàrá rẹ̀ tó kó lé kóró tó bọ́ sérí bẹ́ẹ̀dì tó tàka kayin bẹ́ẹ̀ kí ọmọ lọ láíláí wọ́n gbé ọ jáde ńjọ́ kan lọ sàárè tó ní wábẹ̀ yẹn mọ́ jojúmọ́ kọ́ ni mo fi bẹ lórí mímbà rí ìtọ́ pé mi ní mo ṣe wà sí fún yín lọ ọjọ́ kan lẹ́mọ̀ pera yín pé máa mú jáde láyé bọ́yá fẹ́ àbákọ̀ ìdí ni tánà fi sọ pé akfiru bizikiri khadimi lazat tó bá ń sọ fún àwọn èèyàn pé ọjọ́ kan lẹ́kù ọjọ́ kan lẹ́kù ọ̀rẹ́ ní sọ pé ṣé n ò ní kú àbí kó tó nàka rẹ̀ sáwọn ẹ̀fi dánra rẹ̀ wò tọ́rọ dájú pé gbogbo ń tà ń ṣe yọ padà dìtàn ẹni tọ́lọ́ ní kọ́kọ́kọ́ sọ bẹ́ẹ̀ lànà bí sallallahu alayhi wa sallam innaka mayyitu wa innahum mayyitun òkú ni ọ́ gbogbo àwọn sàábẹ̀rẹ̀ òkú ni wọ́n ọlọ́run ti sọ bẹ́ẹ̀ tọ́rọ̀ yẹn ò yé wọn bẹ̀tọ̀ ọlọ́run ọ̀rọ̀ yẹn ti yá wá ń sìn kọ̀sẹ́ni tí ń mọ́nu wọn ànábì tí ń jíṣẹ́ fún wọn ti kú àwọn Abubakar ti lọ àwọn Umar ti lọ kò bá jẹ́ pé kéèyàn da lórí ilẹ̀ ayé kọ́ da lẹ́rú lọ́dọ̀ ọlọ́run lèyìn fi kú sọ yẹ kíkọ́ yàdọ̀ àwọn àbíbákìrì tó bá sì jẹ́ pé ń pa kéèyàn nígbọn jẹ̀ láyé kí wọ́n dákò yẹn kílẹ̀ ọmọ mi sọ yẹ kíkọ́ yàdọ̀ àwọn fìràwọ̀nà ọmọ ìyá mi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ èjìká tó ń sọ yẹn asọ́nbọ̀ abọ́ńbẹ̀ ń jọ kàn ọlọ́run fún wa ń rò pọ́n fi ìsẹ̀mí àti kúsàdánwò ní ẹ̀rí pọ́lọ́n sọ́nu suratul Hud ọlọ́run huwa alladhi khalaqa as-samawati wal ardi fi sittati ayyam wa kana arshu ala al-ma' liyabluwakum ahsanu amala ọlọ́run lèmi ni mo yín lẹ́ni tí ó sẹ̀mí mo dá yín lẹ́ni tí ó kù mo wá gbé àga ọlá mi sórí omi àti kó àtàyè yín ìdánwò mo fi ṣe fún yín mò ń wẹni tí ó sì sẹ́ẹ̀rẹ̀ inú bomi suratu kaf ayálẹ̀ kejì ọlọ́run ní inna ja'alna ma'ala al-ardi zinata laha ya salam linabluwahum ayyuhum ahsanu amala ọlọ́run láwa la ṣe gbogbo tí ń bẹ lórí ilẹ̀ ayé lọ́sọ̀ fún yín kẹ́kọ́ ilé kọ́ gálọ́ gogoro kábíyèsí ọlọ́run ní Dubai Dubai mẹ́yẹn wọ́n kọ́ one hundred and twenty story building mamachi ni pé the last floor pátápátá swimming pool ló wà ńbẹ̀ nígbàtí bàbá mi ní ìgbà tá à ń gbélé pẹ̀tẹ́sì nísàlẹ̀ tábà tómi ẹ̀rọ máa yọ táwọn aróòkè bá fẹ́ lomi wọ́n á pẹ́ ẹ̀yìn arásàlẹ̀ tí mi o torí pírẹ́sọ̀ ò gbé àbí ẹ̀yìn arásàlẹ̀ dápẹ́ bá a ti mi omi ọ̀yọ́ lókè mọ́ o bí gbogbo lẹ́yìn ṣe jẹ́ one hundred and twenty story tó pressure omi ibẹ̀ bákan náà ni ọlọ́run ni àkànṣe lọ́sọ̀ọ́ lórí ilẹ̀ lásán ni ẹ padà kú gbogbo àwọn tó nílé tí wọ́n nígbà tí wọ́n láwo wọ́n fi lẹ́gbẹ̀yìn ni ẹ má jẹ́ nǹkan kan ó ti wá gbọ̀ngbọ̀n kọlù bínú ọlọ́run iyì oúnjẹ ni kébi pààyàn pààyàn ká tó róúnjẹ jẹ ilé tó níyì inú tó dáa òun nílé tó jẹ́ pé kódà àparí rẹ̀ àlọ́ ń parí ìyókù lọ́hùn ni gbogbo àwọn tó rówó kọ́lé tí wọ́n dẹ́sí ilé tán báwọn náà alájẹ kó lọ bí léyìí ayípa kó lọ mọ́ ọ̀hún náà kọ́ ni mo tún nígbà tí ń bọ̀ lẹ́nà lẹ́kí mo rí ilé kan ah pláyìn rẹ̀ ga èyí tó rí yóò tó ajé léyìí ó su gbogbo ẹni tó torí pé òun fẹ́ gun ọkọ̀ tọ́sọ̀rọ̀ ẹ̀dọ̀tọ̀ ọlọ́run ńjọba ti rà á wọlé lójú ti mọ́ kò sí bọ́kọ̀ kan ṣe dáa tó bí fẹ́ǹsà ṣe yáàyì tó ọjọ́ bá ti wọlé tàyàn bá kí ẹ kú náwó àná tí máa ti ń dijọ́ kejì torí Prado 2020 tó bá kọjá lẹ́gbẹ̀rẹ̀ ló pàṣà golo là ń gbé kì àwọn kọ̀ ní lọ́bọ̀n Prado òun náà wò ń jẹ́ tì ẹ ní sinmi hatta zurtumul maqabira ó dijọ́ ẹ bá dé sàárè kẹ́ tó sinmi ẹni tó bá wá sinmi lórí dáadáa ní sàárè ànábì léèyàn méjì ni ò ní yó ẹ̀rẹ́ ni tí ń wá ayé kò sí ohun tó lè ní tí ó fi yó òjíṣẹ́ ọlọ́run ti ayé yìí tó bá jẹ́ pé dúkìá ẹnìkan ni gold wá kún láti ilẹ̀ dé sánmà ohun tí ọmọ wù ni bí ó ṣe di méjì ànábì níbẹ̀ lẹni tí ń wá ìmọ̀ ìmọ̀ ẹ̀sìn ẹnìkan lẹ́ka jókòó lérí àga lásán wọ́n jókòó kọ́lá lérí àga wọ́n gbé kámẹ́rà síwájú rẹ̀ ọwọ́n pé nàlẹ́ amdali lábẹ́ náà làwọn sábẹ́ ṣe àní ọwọ́ náà gbó lọ́kọ́ lọ jẹ sọ́nsú kí n lọ jẹ sọ́nsú ó ní ẹ ni ó fi ṣe ó yóò lè fi gba Islam ebi Saudi yìí tẹ́lẹ̀ ń kọ́ńtró iná lọ ba eh, King Salman gbé fọ́tò rẹ̀ sí Kaaba yẹn adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run India tẹ́yìn ń kọ́ńtró àwọn abọ́ náà wà ń bẹ̀rẹ̀ rí nǹkan ṣe sí ẹ wá ti India wàhálà yìí ti Pakistan wàhálà yìí pẹ́ wá tán ẹ̀sìn tẹ̀ rí ìlú yín yanjú kò sábà náà ní Mẹ́kà àti Mẹ́dínà tí wọ́n ń sọ yẹn fọ́tò lè jẹ́sẹ̀ ṣùgbọ́n kì í ṣẹbọ sọ́lọ̀ ń bí ẹ̀sìn ìtẹ̀yìn ti wá ẹbọ ni wọ́n ṣe ń bẹ̀rẹ̀ rí nǹkan ṣe sí kúmi lásọ̀lá ti kúmi yarhamukumullah assalamu alaikum warahmatullahi